الله أكبر في الدفاع سأبتدي وهو المعين على نجاح لمقصدي وهو الذي نصر النبي محمدا وسينصر المتتابعين لأحمد لا تقذفونا بالشذوذ فإننا سرنا على نهج الخليل محمد وبقول من شرع الشريعة نسنع وعلى مقولته لكريمة نهتدي ولكل قول نستدل بهاية أو بالحديث لمستكي من لمسندي أو بالحديث المستكي لمسندي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 فقد فاز فوزا عظيما فإن خير الكلام كلام الله وخير الأدي أدي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba alhamdulillah ọlọ́run ọba èyí tó ṣe pé òun náà oore tí ó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ó ṣe wá ní mùsùlùmí àwa bẹ lọ́run ọba lórí ìjẹ́ mùsùlùmí náà kí ọlọ́run ọba kí ó mọ̀ gbà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa àbẹ̀lọ́run nígbà tí a bá fẹ́ kúrò ní orílẹ̀ ayé tí a máa bọ́ sí alikiyama kọ́lọ́n kó tẹ́wọ́ gbà wá ní ẹni tí yóò jẹ́ mùsùlùmí gbogbo àwọn dáadáa tí ń bẹ nínú sàárè kọ́lọ́n jẹ́ kó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa gbogbo àwọn fìtínà tí ń bẹ nínú sàárè kí ọlọ́run má jẹ́ kí ó jẹ́ ti ẹnìkọ̀ọ̀kan wa abẹ́lọ́run gbogbo àwọn ìfọ̀kànbalẹ̀ tí ń bẹ ní gbangba ta alikiyama kọ́lọ́run jẹ́ kí ó jẹ́ ti ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwọn ìlà ìlú ìdààmú tí ń bẹ ní gbangba ta alikiyama kọ́lọ́run má jẹ́ kí ó jẹ́ ti ẹnìkọ̀ọ̀kan wa ọbẹ̀ lọ́hùn wíwọ àlìjánná àti gbígbádùn àwọn ìdẹ̀ra tí ń bẹ ń bẹ kí ọlọ́run má sọ di èèwọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa ìmá jẹ́ ẹni iná ìmá jìyà nínú iná ìmá kọ́kọ́ wọná kéèyàn tó wà àlìjánná ọlọ́run má jẹ́ kó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Àmín adúpẹ́ gbogbo àwọn tọ́lọ́wọ́n bá tún ṣe fún wa tó kù kọ́lọ́n kó gba sí ààyè ọpẹ́ fún wa àti kí àti ọlá kó máa bá òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi àti àwọn aráalé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ ìkí àti ọlá náà kó máa bẹ lórí àwa náà àti gbogbo mùsùlùmí ní àpapọ̀ tẹ̀síìrì wa àná èyí tí ó ń ṣàlàyé fún wa òun náà nínú súrọ́tù tọ́ a nínú súrọ́tù tọ́ a àyà eh, Quran twenty òun náà ní ibi tí a wà àyà tí a wá kà ní àwọn àyàtù tí a kà ní àná a láti bí àyà one hundred and seventeen pẹ̀lẹ́pẹ́ ti kàtẹ́ tẹ́lẹ̀ sí ẹ̀yìn so àwọn abẹ́ láti bi one hundred and seventeen ibẹ̀ náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí kà fún wa débi tí a dé lánàá kó di pé a máa ṣe tẹ̀fsíìrì ti tòní nam. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلنا يا آدم إن هذا عدو لك إن هذا عدو لك ولزوجك فلا يخرجنكما فلا يخرجنكما من الجنة فتشقى ọlọ́ọ̀bà tí ọlọ́ọ̀rẹ́ ga ó ń ṣàlàyé fún wa ní inú súrọ́tù tọ́ a Quran twenty aya one hundred and seventeen ọlọ́run ọba ó ń ṣàlàyé fún wa nípa ànábì ọlọ́run ọba tó jẹ́ bàbá gbogbo àwọn ọmọ ènìyàn tí ń ṣe Adam aleyhisalatu wasalam. ọlọ́ni fàkúlnà. fàkúlnà ya ádámù iná hádà ọlọ́ni àwọn ọlọ́run ọba awa sọ wípé ìwọ ádámù iná hádà àdúhùn láti. ó rí ọ̀tá rẹ̀ òun bẹ́ẹ̀ náà ni ọ̀tá ẹnìkejì rẹ tó jẹ́ ìyàwó rẹ òun náà ni ìbílísù jẹ́ nam. fàlà yòkòrì jannakuma mínàlì jannati fatashkọ. fàlà yòkòrì jannakuma mínàlì jannati fatashkọ. ìbílísù ò gbọ́dọ̀ lé ẹ̀yin méjèèjì jáde kúrò nínú àlìjánná kọ́mọ́ bá wa di wípé ìdààmú yóò wá jẹ́ nǹkan tí ó máa ṣẹlẹ̀ sí ẹ̀yin méjèèjì náà. Inna laka alla tajua fiha wala ta'ra. Ìdààmú tí ó ṣẹlẹ̀ sí èyí tó jẹ́ wípé kò sí nínú ìgbésí ayé yín tẹ́ ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ọgbà àlìjẹ́nnà àwọn nǹkan tẹ́ ń rí ní dáadáa nínú ọgbà àlìjẹ́nnà àwọn nǹkan mẹ́rin ló jẹ́ n tó tóbi tó tóbi tẹ́ ń rí nínú ọgbà àlìjẹ́nnà tẹ́ ẹ bá sì ti mísì àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí torí pé nǹkan tẹ́yìn nǹkan kò ṣeé mọ̀ nínú. ẹ máa wá di ẹni tó ṣe yí pé wàhálà lẹ máa ṣe kẹ tó lè rí ọlọ́run wa ní ìta kọ́kọ́ ṣe fún yín ni pé inna laka alla tajua. inna laka alla Adam ṣùgbọ́n méjèèjì náà ni lọ bá gẹ́bà ṣàlàyé fún wa lánàá òun náà ni pé ẹ̀yin méjèèjì ẹ máa wà nínú ọgbà àlìjánná ẹ sì máa jẹ́ ẹni jẹ́ pé ebi ò ní máa ṣẹlẹ̀ sí rárá so ebi ò ní máa pa wọ́n nǹkan kan lè jẹ́ pé ó kàn wù wọ́n jẹ lásán ṣùgbọ́n ebi gbébi wá ń pa wọ́n ara kò ní sí wọn ò sì ní máa dààmú láti jẹun ìrọ̀rùn ni wọ́n máa jẹ́ ìtẹ́ bá ti ń fẹ́ yóò máa déwájú wọn ni. wàlá tààrọ́. lẹ́yìn wá gbà náà ìhòòhò wọn ò ní ríra wọn lẹ́yìn tí ó wà ní ìhòòhò àánú ọlọ́run nìyẹn lóòótọ́ ni wọn ò wọṣọ gbogbo àwọn tí a bá ka tẹ̀físìrì pé wọ́n ní aṣọ kan ń bẹ lára àwọn tó ló ń gbà kú lára wọn kò síbi kankan tó fìdí ẹ̀ múlẹ̀ wọn ò wọṣọ. ọlọ́run bá dí gàgà tòkí dọ́gba bá fẹ́ kí ojú ó rí náà ni ojú ó rí so látara bẹ́ẹ̀ èyí ṣe pé bóyá wọ́n ní aṣọ kankan lára ṣùgbọ́n ọlọ́run ọba ò kí àwọn méjèèjì kí wọ́n ó rí òwò ara wọn ọlọ́run ní ẹ̀ máa wà nínú ọgbà innaka làtọ́júmọ̀wù fi hà wọ́lá tọ́dù hà nínú ọgbà àlìjánná ẹ̀yin méjèèjì ó máa wà ń bẹ́ẹ̀ ẹ ní máa pariwo òǹgbẹ pé òǹgbẹ ń gbẹ wá tẹ mu nǹkan ó kàn wù mu ni ìtẹ́ ẹ bá sì tún fẹ́ mu yóò máa déwájú yín ni ní ìrọ̀rùn so wala tadha. annaka la tadmau fiha wala tadha. lẹ́yìn wá gbà náà ẹ máa wà nínú ọgbà àlìjánná la tadha ẹni máa jẹ́ ẹni tí yóò máa wà nínú oòrùn tó rán máa pa níbẹ̀ tó pé ọlọ́run máa dáàbò bò yín gbogbo nǹkan tó lè máa jẹ́ ìnira fún yín láti ara wẹ́dà kò ní máa jẹ́ nǹkan tó ṣe pé yóò máa ṣẹlẹ̀ sí yín nínú ọgbà àlìjánná náà. fàwọ́síwáṣá ilé ìṣẹ̀yìntàn. ọlọ́run fàwọ́síwáṣá ilé ìṣẹ̀yìntàn. ọlọ́run ní ẹ̀rí o èṣù wàsíwàsà ilé ì òun lọ́wọ́ lọ fi ìmáa ṣe ròyìn ròyìn ìmáa ní èrò méjì ìmáa jẹ́ pé kọ́kẹ́yìn ọmọ wa máa dàrú lórí ọ̀rọ̀ kan káwọn ọ̀rọ̀ máa jẹ́ oríṣiríṣi nínú ẹ̀mí èèyàn èṣù olówó lọ gbé sínú ẹ̀mí wọn gbólóhùn tí èṣù wa sọ. So, fún Ádámù òun náà lélẹ́yìí. ọ̀rọ̀ yá Ádámù aláàdúrúkà aláṣẹjọ́rọ̀ ti foríjì ọmọ ìgbìmọ̀ ìyọ̀tẹ̀ náà. ó sọ wípé ìyá Ádámù ìwọ Ádámù ṣé kí n tọ́ ọ níka. kí n figi kan ọ̀ nínú ọgbà àlìjánná tí wọ́n ń pè ní ṣájáwátólè kólèdì àkàdísì fún wa lánàá pé igi kan bẹ nínú àlìjánná tí wọ́n ń pè ní ṣájáwátólè kólèdì àdísì sí lálàáfíà ni ó wà nù musnad imam ahmad. naam wàmúlikin láàyẹ́bìlà lẹ́yìn wá gbà náà jẹ́ kí n tọ́ ọ níka síbi ọlá èyí tó jẹ́ pé ọlá náà láàyẹ́bìlà kò ní í tán láéláé nítorí pé tọ́ǹkà náà ní pé kó níbi igi náà. فأكلا منها فبدت لهما سوآتهما ọlọ́wọ́ nígbà tí jẹ àti ka gbogbo àwọn àyà àtìtòrọ̀ mọ́ ọ̀rọ̀ yìí ní àná ọlọ́ni àwọn méjèèjì wọn wá jẹ ní ara igi náà. ara àwọn méjèèjì. ó wá fojú hàn sí àwọn méjèèjì náà. wàtòkùkọ yóò sì bá ní àlẹ́ yìí rà mí wọ́rọ̀ kiri jẹ́nà. ọlọ́ni nígbà tí òhò tó hàn sí àwọn méjèèjì òun náà ni fàtọ́fíkọ yaksifani àwọn méjèèjì lójú ẹsẹ̀ ni wọ́n yára wọ́n bẹ̀rẹ̀ sí í ara àwọn méjèèjì díẹ̀ nínú àwọn ewé àlìjánná. Wàásù Ádámù rọ̀bàwò sọ̀rọ̀ Ọlọ́ni Ádám aṣọ rọ̀bàwò. jẹ́ ẹni tó yapa ọlọ́run ọba rẹ̀. Wàgọ́wà adam ojú ọ̀nà tọ́lọ́run ọba ní kọ́ máa ó gba ojú ọ̀nà míì ibi tá a bá tẹ̀síìrì dé ní ànání sórí ìparí àyà iná ni a wà òrẹ̀ pé atúntúmọ̀ àyà tó tẹ̀lé àkàntúmọ̀ rẹ̀ ní ògèrè so a láti bí àyà one twenty two a dẹ̀ sọ̀rọ̀ nípa ìparí àyà one twenty one nínú kàtó máa pẹ̀lú tẹ̀síìrì òní so kí ọlọ́run bá kí ó sọ́dọ̀ ọ̀run. نعم بسم الله أعوذ بالله من الشيطان الرجيم ثم اجتباه ربه فتاب عليه وهدى قال اهبطا منها جميعا بعضكم لبعض عدو فإما يأتينكم هدى فمن تبع هداي فلا يدل ولا يشقى ومن أعرض عن ذكري فإن له معيشة ضكا ونحشره يوم القيامة عمى قال رب بما شرطني أعمى وقد كنت بصيرا قال كذلك أتت أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nínú súrátù tọ́ a kùránì orí ogún tá a mọ̀ sí twenty àyà tí yá wa òun náà ní one hundred and twenty-two ṣùgbọ́n ní ìparí àyà one hundred and twenty-one ọlọ́run ní wà á sọ ádámù rọ́bàwò. wà ọlọ́run ní ádámù. ó jẹ́ ẹnì tó yapa ọlọ́run ọba rẹ̀ nítorí wípé ese ni kéèyàn gbàgbé nǹkan lásìkò yẹn gbígbàgbé tó gbàgbé kò sọ pé kò jẹ́ ẹlẹ́ṣẹ̀ àwa tá a jẹ́ ìjọ anabisa salam àwa ni ọlọ́run ọba. dógbàbí tá a bá gbàgbé kò ní máa jẹ́ pé a máa jẹ́ ẹlẹ́sẹ̀ látara àna ọlọ́run tó ṣe fún wa. so fàgbọ́n wa lẹ́yìn wa gbà náà ádámà wa jẹ́ ẹni tó kúrò lójú ọ̀nà tìtọ́lọ́run gbólóhùn méjèèjì yìí ádámù yapa ọlọ́run ọba. ádámù jẹ ẹni tó kúrò ní ojú ọ̀nà títọ́lọ́run àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà wọ́n máa ń ṣàlàyé fún wa nípa àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run gẹ́gẹ́ bá a ti ṣàlàyé fún wa sẹ́yìn oríṣiríṣi ọ̀nà òun náà ni àwọn ènìyàn pín sí nípa àwọn ànábì ọlọ́run. àwọn kan sọ wípé àwọn ànábì ọlọ́run wọn ò tiẹ̀ lè ṣẹ̀ rárá ni wọn ò gbọ́dọ̀ dá ẹ̀ṣẹ̀ sọ àwọn kan sì gbà wípé àwọn ànábì ọlọ́run báwa náà ti ń dẹ́ṣẹ̀ òun náà ni àwọn náà ń dẹ́ṣẹ̀ sọ ló fi jẹ́ pé àwọn tó sọ pé wọn ò tiẹ̀ lè ṣẹ̀ rárá ọ̀rọ̀ tí wọ́n sọ kò tí ì tó dáadáa tó torí pé àwọn náà èèyàn ni wọ́n abara ni wọ́n àwọn tó wá sọ wípé àwọn náà tún lè ṣe ẹ̀ṣẹ̀ ńláńlá sọ àwọn eléyìí tún wá kọjá ààlà nítorí wípé ẹni tí ọlọ́run ọba bá fẹ́ ránṣẹ́ ọlọ́run ọba ó fẹ́ kó jẹ́ èèyàn dáadáa láwùjọ torí pé àwọn tá a jọ mọ ìṣesí wa òun náà ni wípé tí èèyàn bá jẹ́ èèyàn dáadáa tó jẹ́ wípé àwọn nǹkan tó jẹ́ pé ó burú wọn ti ká mọ́ lọ́wọ́ ó wá sọ wípé òun jẹ́ ànábí ọlọ́run ẹ̀rí àwọn èèyàn ní tí wọ́n dùn lé lórí tiwọn nu wípé irú rẹ̀ yìí ọlọ́run lè yàn lánàá ọlọ́run láéláé torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run ẹ̀ṣẹ̀ táwa ń dá tó jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ wọ́n jẹ́ ẹni tó ṣe yí pé ọlọ́run ọba jẹ́ kí wọ́n ó jìnà sí kí wọ́n má dá so kí wọ́n tó di ànábì ọlọ́run wọ́n máa ń jẹ́ ẹni tó ṣe wípé wọ́n èrè dẹ́ṣẹ̀ tí àwa máa ń dá mo ti ṣàlàyé fún wa pé ẹ̀ṣẹ̀ wo ni àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run ọba tó lè wá láti ọ̀dọ̀ wọn òun náà ni àwọn ẹ̀ṣẹ̀ tá a ti ṣàforíjì rẹ̀ gan fún gbogbo ọmọ yìí òun ló lè wá láti ọ̀dọ̀ wọn bíi kéèyàn gbàgbé ìyá ló ṣẹlẹ̀ sí baba ńlá wa ádámà yìí fànásìyà irú ẹ̀ ṣẹlẹ̀ Musa èyí tó jẹ́ wípé ẹni tí Musa kàrà fọwọ́ kàn kọ́tọ̀ àn ní àṣìṣe ó sì dẹ̀ lóṣè yí gbégé ni o tó kú so ijtihad nisiyanu wa kọ́tọ̀ wa bó tó ṣẹlẹ̀ sí Musa ijtihad wa pé kéèyàn kan gbìyànjú òṣìṣẹ́ ọlọ́run ọba nígbà tí wọ́n kọ́ àwọn ọmọ ogun lẹ̀ ní ogun Badiri wọ́n wá wòye pé kí ni ká ṣe fún àwọn tí wọ́n kó àwọn kèfèrí lógun bádìrì kí ni ká ṣe fún wọn ọlọ́run sì ti sọ ayé àkàlẹ̀ ọlọ́run lè máa fẹ́ ká nàbí òdúró kó ṣe kí ni òkò gbọ́ ayà láti ilé ṣe nǹkan ṣùgbọ́n a máa ṣe nǹkan ńgbà míì tọ́lọ́wọ́n bó dẹ̀ máa fò tẹ̀lú pé n tó ṣe yẹn náà dáa ṣùgbọ́n tó bá wá ṣe àwọn nǹkan míì ńgbà míì ọlọ́run àṣẹ fún pé ah, ah, yóò kọ́ rẹ̀ tiẹ̀ so idó ṣe yẹn ìtì àádùn ló ṣe wípé àwọn tí amúlògùn ẹja gba ransom lọ́wọ́ wọn ìyẹn ni pé owó ẹ̀mí kí wọ́n máa padà lọ lé bẹ́ẹ̀ bá èèyàn wa náà ni wọ́n ọlọ́run wa ní pé kò yẹ kó gba owó ẹ̀mí ní ọwọ́ wọn so ìmọ̀ gbìyànjú láti mú ìdájọ́ wa ń gbà mí ọlọ́run ọba máa kọ̀rẹ́ẹ̀tì àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run ọba níbẹ̀ ìgbẹ́ bí àwọn tá a jẹ́ àfa náà tí wọ́n bá béèrè nǹkan lọ́wọ́ wa téèyàn bá gbìyànjú sọ̀ọ̀fà àsọ̀ọ̀bà tó dẹ̀ right kìí pé ọmọ kìíní yẹn dáadáa sí wọn ó gbìyànjú ó wá right ẹ wọn ní faláwo àjọrọ ni yóò máa gba aláàdá méjì ẹ tó bá tó wá ṣe àṣìṣe ọlọ́run ní pé yóò ṣe kí ni o yóò jẹ́ ẹlẹ́sẹ̀ so yóò wá máa jẹ́ ẹni tó ṣe pé kí ni o yóò máa gba aláàdá kan wáyé àtọ̀ àfaláwo àjọrọ wáhìdì yóò máa jẹ́ tí ó máa gba láàdá kan ṣoṣo lóbi jẹ́ gbogbo ẹ̀sẹ̀ yìí náà dábàá wà wò pẹ́ láwọn ànábí ọlọ́run àárín igbe gbígbà tí èsè kí ni o tí ò kì í ṣe ẹ̀sẹ̀ ni ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ọlọ́run ọba máa ń jẹ́ kí wọ́n ó ti ṣe kọ́ wá foríjì wọn lórí ẹ̀ sọ ọlọ́run jẹ́ wọ́n ṣe yọ́ wá ṣe kí ni o yọ́ wá bẹ́ẹ̀ àwọn tún yàtọ̀ sáwa nípa ìbáadà ká kírun nísìnyí òjíṣẹ́ ọlọ́run ọba ọ̀ràn ayà lọ́lọ́run ni kó máa kírun lóru àwa ń tiwa káwọ kírun lóru isti ìbáàbù ní fáwa níta afẹ́ bẹ́ẹ̀ ni so tí wọ́n bá rí nǹkan fáwa pé nìsíyánu kọ́tọ́wù àti gbogbo ẹ̀ fáwa wọ́n lè máa kà sí ẹ̀ṣẹ̀ fún kíni o àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run lóbi jẹ́ pé níta lè máa pè lẹ́ṣẹ̀ fún àwọn ànábì ọlọ́run kì í ṣe nǹkan tá a lè sọ pé ẹ̀ṣẹ̀ gangan pàtó ṣùgbọ́n kò sí ìgbàdá abẹ́pẹ́ náà lójú kí o tó ju ẹ̀ṣẹ̀ náà lọ. sọ ànábì ọlọ́run ilé wa dá àwọn ẹ̀ṣẹ̀ tí ó wá jẹ́ ẹ̀ṣẹ̀ kórìíra àwọn ànábì ọlọ́run ọba yìí ṣe rú ẹ̀ sọ àwọn ànábì ọlọ́run ọba wọn kì í ṣe rú ẹ̀ rárá ẹ̀rí nínú nǹkan lọ́sẹ̀ ẹ̀ṣẹ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba òun náà ni wípé nígbà òṣìṣẹ́ ọlọ́run ọba ṣe fátìmù Mákà ó sọ pé àwọn ènìyàn kan wà tí wọ́n ti fi ìnira kan àwọn mùsùlùmí oríṣiríṣi ìnira níbi kan àwọn mùsùlùmí òṣèlọ́ba wa ní tẹ́ ẹ bá rí lágbájá báyìí níbi báyìí kódà kó so mọ́ káàbà ẹ̀ pa ẹ rí ìkan nínú àwọn tó jọlọ́ba wa ní kí wọ́n pa tí òjọba lẹ̀ ní kí wọ́n pààyàn lára àǹfààní tọ́lọ́run tó fún àwọn mùsùlùmí ni pé táwọn ẹbí wa ní kí wọ́n pa ẹnìkan tí wọ́n tó jẹ́ mùsùlùmí bá dúró wípé ẹni yìí tó bá fi lè wà lẹ́yìn rẹ tó tẹ̀lé ọ àwọn mùsùlùmí ò ní pa ẹni tó bá sọ pé mo ti dáàbò bo ẹni yìí wọ́n ò jẹ́ omu kí ni o iwájú òjíṣẹ́ ọlọ́run Usman ló wá mú ẹni yìí òun ló wá mú lọ wá mú wá déwájú òjíṣẹ́ ọlọ́run so ọwọ́ tọrọ túbá òjíṣẹ́ ọlọ́run wá gba túbá rẹ̀ so àwọn tí wọ́n wà níbẹ̀ tó ń jẹ́ àwọn sọ̀hábà wípé àwọn á ń sọ fún ìṣọ̀lá ọba wípé kí ló dé ìṣọ̀lá ọba bàbá ẹgbẹ́ ti sọ pé ká pa ẹ kó ṣẹ́jú sáwọn pé ah, ẹ̀jẹ̀ fẹkùnrin jáde àwọn tó ń jẹ́ àwọn ànábí ọlọ́run ọba àìsí irú ìjàmbá báyẹn àìsí irú ìjàmbá ká máa fi ojú ká fi ṣe ìjàmbá pé àwọn tó ń jẹ́ àwọn ànábì ọlọ́run ọba ò kì í ṣe bẹ́ẹ̀ so ló fi jẹ́ pé àwọn ànábì ọlọ́run ọba ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ṣẹ̀ kìí gbé ká kìí ṣe ẹ̀ṣẹ̀ kan tí máa ṣe gíní o tí a wà á sọ di pé ṣe bí Musa náà pààyàn ṣe bí gíní náà ọlọ́run pa láṣẹ ó sì lọ ọlẹ́ ọmọdé ó sì jèso kí wọ́n lè tèmi tó wà sọ fún mi pé ilé so àìfi ẹ̀ṣẹ̀ àìfi wá gbé wá síbi ti àwọn ànábì ọlọ́run sọlá bá ń ṣàlàyé fún wa níbi pé fa aṣọ ádámù rọ́bàwò. ọlọ́run bá wọn sọ pé ádámà ó yapa ọlọ́run ọba rẹ̀ sọ fàgọ́wà bẹ́ẹ̀ náà ni ó sì tàsé ojú ọ̀nà tí ọlọ́run ọba tó fún un so ṣùgbọ́n títàsé tiẹ̀ ìwọ̀nba ẹ̀ṣẹ̀ náà ni ọ̀sẹ̀. So, so ọlọ́run bá ní ó gbàgbé ọlọ́run bá sì fẹ̀sí tún ṣàlàyé fún wa nípa ọlọ́run bá ti ṣàforíjì fún un náà. súnmọ́ ìṣtàbá ọ̀rọ̀ bùhù fàtàbà àlẹ́ ì wá àdá ọlọ́run bá ní súnmọ́ ìṣtàbá ù gbólóhùn ìṣtàbá ù lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n máa ń kọ tafsir oríṣiríṣi ọ̀nà ni àwọn àfáà máa ń ronú lọ gbólóhùn yìí nítorí pé ọlọ́run ọba máa ń lò ó láti sọ yẹn di ànábì ọlọ́run ọlọ́run máa ń lò láti sọ yẹn di ànábì ọlọ́run ọlọ́run lò nusratu Yusuf ọlọ́run sọ fún Yakubu bàtí ń ṣàlàyé fún Yusuf nígbà tó lálàá ó ní nínú swatu Yusuf kùránì ayẹlẹ kejìlá kùránì orí kejìlá ayẹlẹ kẹfà ó ní pé wàkàdá. so ibi tá a fẹ́ ló ń bẹ náà nìyẹn ó ní wàkàdálíkà yajtabika rabbuka so ó ń ṣàlàyé fún un pé yẹ́jìtẹ̀ bí kàrọ̀ bùkà àwọn afọ́ntẹ̀sílì túmọ̀ rẹ̀ sí pé ọlọ́run ọba ó sọ ọ́ di ànábì ọlọ́run yóò jẹ́ olè máa túmọ̀ àlá wàyù tí mà ní mẹ́ta wo àlẹ́ ìka yóò tún padà sọ ọ́ di rọ̀ṣúlù la yóò tún padà sọ ọ́ di òjíṣẹ́ ọlọ́run so àwọn yẹn kan wá máa ń tọ́ ara bẹ́ẹ̀ láti túmọ̀ ìjìtàbà sí wípé èèyàn dànù bí ọlọ́run àwọn wàá fẹ́ sọ pé ànábì ọlọ́run bò gbọ́dọ̀ ṣẹ̀ wọ́n wàá sọ pé ádámù ò tí ì di ànábì ọlọ́run ọba ní ìgbà náà ọwọ́ ní súnmọ̀jìtàbá ù. pé ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá sọ́dọ̀ ànábì ọlọ́run tó gbọ́n fẹ́ rí ẹ̀ṣẹ̀ kó lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run kò dẹ̀ rí bẹ́ẹ̀ tó gbogbo tó ń bọ̀ lẹ́yìn ni pé fàtàbà àlẹ́yìn. tí fáwọn bá wá omi pé ìṣẹ̀lẹ̀ yẹn tẹ̀léra wọn nìyẹn so ọlọ́run wa ní tí kọ̀ọ̀kan gba túbà rẹ̀ yóò àkọ́ sọ́dọ̀ ànábì ọlọ́run kò lè ṣe so ló fi jẹ́ pé ọ̀rọ̀ wọn àní ìgbà wọlé gbólóhùn ìjìtábà kìí ṣe fanadé kó jẹ́ wípé ó jẹ́ pé èèyàn dànù bí ọlọ́run ọba tó gbénu swato aji Quran twenty two ayah seventy eight bẹ́ẹ̀ ọlọ́ni wàjá ìdúnfìlà ìhàkọ̀jẹ̀ àdìyí sọ wàjìtàbákùn. وجعلوا في الله حق جهاده واجتباكم وما كان عليكم so ọlọ́run ọba ń ṣàlàyé ń bẹ̀ pé ẹ gbìyànjú sójú ọ̀nà tọlọ́run ọba dáadáa ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí wàjìtàbá àkùn gbọ́dọ̀ yẹn ọlọ́run ọba ló ń bẹ̀ sọ́wọ́ sọ́gbà mùsùlùmí dàbí bí ọlọ́run ni kò sọ́wọ́ dànábì ọlọ́run so gbólóhùn yìí ààyè tó bá wà ní ó máa fún ní ìtumọ̀ tí ó máa ní so ìtumọ̀ tó ní tẹ̀síìrì rẹ̀ ó ti wà nù sùwàtù bákọ́rọ̀ nítorí àwọn ọba ṣe náà ní wípé ọlọ́run ọba ó kọ́ ànábì ádámà ó kọ́ lẹ́kọ̀ọ́ pé bóun ni ó ti tú bá. sumach ka baa ụrọ bụ hụ ọkọ ọrịa biara adama ọkọọlọ kọọ bụ onye ozuzo na obo onye oji ụba nso atụba kọrọ aịa 37 ọlọmịfatala kọọ. ọlọm ọba n'adama arịa ịgba lati ọdụ ọlọm ọba rị kèlè àwọn gbólóhùn kan. fataaba alayhi. wọ́n lè rí i pé fataaba alayhi ó wá tẹ̀lé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ kankan náà wọ́n sì jọ ń sọ so nígbà súnmọ́jì tàbá so ọlọ́run ọba ó kọ́ níbà àti túbá ó fún ní àwọn gbólóhùn kan kódà kẹlímátì tó wà ń bẹ̀ yẹn àwọn gbólóhùn wo ló fún àwọn afáàmì ọmọ ọmọ oríṣiríṣi gbólóhùn wa wọ́n ní ẹni tó làbí gálámù túbá ọlọ́run ti sọ nǹkan rẹ̀ sínú kùránì inú sọ́tò àárọ̀ àyà twenty three ọlọ́run sọ pé àwọn méjèèjì àtọkọ àtìyàwó ọlọ́run bá ń sàìnú kùránì orí kejì àyà twenty three ọlọ́run sọ pé kọ́lá. kọ́lá bàlá bàlá ńlá àwọn kùsàlá. àwọn méjèèjì sọ wípé ìwọ ọlọ́run ọba wa zọlámùnà àǹfùsànà àwa ṣàbòsí sí ẹ̀mí ara wa wà á ń lam tẹ̀kùn lánàá. wà ń lam tẹ̀kùn lánàá wà tẹ̀rẹ̀ tó bá jẹ́ pé ò wa forí jì wá èyí tó bá jẹ́ wípé ọba wa jẹ́ ẹni tó ṣe wípé ó bá kẹ́ wa lánàá kún náà nàmínà lẹ́kọ̀ọ́sì. lánàá kún náà. abama máa bẹ mínàlẹ̀ khasirin so gbólóhùn ìjìtàbà tó wà ń bẹ̀ yẹn ni pé ọlọ́run ọba kọ́ ádámà ní bá a ti so ọlọ́run kọ́ ádámà ní bí a ti ọlọ́run dẹ̀ gba túbá rẹ̀ ní ọwọ́ rẹ̀ ọlọ́run ọba ó ti fún Yunus náà suwátò kọ́lámù ọba nígbà Yunus ṣe ọlọ́run ọba. òun sì ti jẹ́ ànábì ọlọ́run bá ń gbà náà ọlọ́run sì bára ló fún ọlọ́run lọ jẹ́ ó sì ṣe lọ́hùn ọlọ́run sọ bóun ti yọ kúrò lánàbí ọlọ́run ó kàn wà lẹ́yìn tọ́sẹ̀ ni òun náà kí ni ẹ̀ṣẹ̀ tí ni ọlọ́run ti ránṣẹ́ sí pé òun fẹ́ pa àwọn èèyàn yín so òun ti ránṣẹ́ sí pé àwọn èèyàn yín ó pa tó bá náà wà ó yẹ kó retí yí pé kọ́lọ́run ní kó wọ́n jáde kúrò láàrin wọn kó tó jáde kúrò láàrin wọn <laughs> ọgbọ́dọ̀ dúró gbàdéjì ọlọ́run bá náà jáde ní mẹ́kà tó lọ sí tọ́ if ọlọ́run kọ́ ló ní ó jáde ó if ó gbé à ẹ̀jẹ̀ ọlọ́run ní ó sọ fún so ó ṣe ni àwọn tó ń àmì bí ọlọ́run bá máa ṣe pé à ẹ̀jẹ̀ tún wò pé báyìí ká so oríṣiríṣi àlòṣìṣẹ́ ọlọ́run ọba ti ṣe òṣìṣẹ́ ọlọ́run ọba ń bá eh, Ibnu Maktum sọ̀rọ̀ níjọ́ kan ẹ̀jẹ̀ bí afọ́jú ni òṣìṣẹ́ ọlọ́run ọba dẹ̀ bá sọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ̀jẹ̀ àwọn ọlọ́lá àlù Mẹ́kà àwọn wá dé pé kánàbí ìrọ̀ wá sàlàyé ẹ̀sìn fáwọn ó sì wá wípé ah eléyìí kúkú ti gba Islam tẹ̀tẹ̀lẹ̀ akàn ṣàlàyé àlékún fún ni àwọn eléyìí ẹ̀sẹ̀ dé wọ́n fẹ́ gba Islam ni ọlọ́run wé kọ̀yẹ́kọ́ lọ dáhùn eléyìí olóhùn ọlọ́run ti parí báwọn eléyìí ò lè jẹ́ mùsùlùmí so ètò ìgbìyànjú náà ni tẹ́lẹ̀ bá jẹ́ ọmọ yẹn yóò sá gbìyànjú pé à ah, káyọ̀ lè lóògùn gba Islam so ifsihadu a máa ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ kí ni o àwọn ànábì ọlọ́run so ifsihadu ló ṣẹlẹ̀ tó jẹ́ pé òun náà ni yúrùsù náà á ṣe so ló fi jáde kú òǹbẹ ọlọ́run ò oh, tí ì tẹ́lẹ̀ ẹgbẹ́ yíyá ọlọ́run kẹjọ ó gbèmí ọlọ́run ní fàlàwùlà nínú sọ́ọ̀tù kọ́là Quran sixty eight ayah forty nine ọlọ́run ní tí èyí bá ṣe wípé ìdẹ̀kùn ọlọ́run ọba wa tó lé àyúnú ṣùgbọ́nì. ọlọ́run ní nígbà tẹ́jà pọ̀ lẹ́ẹ̀lẹ́ ọlọ́run ní kọ̀bá wà níbi ilẹ̀ gbansasa yẹn ni tí ò bá máa jẹ́ ni tá a máa bú lọ títí ayérayé ọlọ́run ní fàṣítàbáwò. fàṣítàbáwò àbúrò bàjẹ́ àyẹ̀wò ìlọsàn ọlọ́run bá wa kọ́ lẹ́kọ̀ọ́ bó o là á ti tọrọ túbá wàjà àlà omina sọ̀rọ̀. ọlọ́run bá dẹ̀ tún fílẹ̀ lẹ́jọ́ sí pé ó wà pẹ̀lú àwọn tí wọ́n ń jẹ́ àwọn ẹni rí lọ. so látara bẹ́ẹ̀ gbọ́dọ̀ ìṣtàbáù kálíbà máa ìtumọ̀ rẹ̀ ní àlékún sí i. so ní nǹkan tó pé òun náà ni tẹ̀fsíìrì tí ó fojú hàn tí a túmọ̀. so súnmọ́ ìṣtàbáù rọ́bù. ìṣtàbáù rọ́bù ọlọ́run ní fataba alayhi lẹ́yìn ìgbà tí ọlọ́run bá kọ́ ní bí ó ti túba kí ọlọ́run bá wá ṣe fataba alayhi sọ tábà fìdí tábà òun náà jẹ́ ìyàbá fẹ́ túba lónìí túbú ìlàlọ́ ìlànà ó wà lẹ́yìn rẹ̀ ẹ̀ túba lọ sọ́dọ̀ ọlọ́run sọ tọ́lá bàbá wa gba túbá yóò wá di tábà lọ́ọ̀hùn àlẹ́ ikún ọlọ́run ọba gba túbá tí ẹ tọrọ so lọ́dọ̀ra bẹ́ẹ̀ ọlọọba bá ní àwa gba rẹ ẹwà rí àwọn ànábì ọlọ́run tí wọ́n bá wá gbá ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó kéré tá a ti ṣàlàyé ẹ̀ fún wa yẹn tí ti wá jẹ́ pé bá wá gba túbà wọn tán ọba wa máa ń gbé ipò wọn ga ju ti wà ni ipò wọn tún ga. ju bí wọ́n ti wà lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so lóbi jẹ́ pé pàdé ọlọ́run ọba tó gba túbà Yunus ọlọ́run ọba ni àtúnránṣẹ́ ẹgbẹ́ ni aránṣẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n tún pọ̀ gan so ọlọ́run ọba ní aránṣẹ́ lọ sọ́dọ̀ àwọn tí wọ́n pọ̀ gan so ọlọ́run ní pé aránṣẹ́ lọ sọ́dọ̀ wọn so ọlọ́run ọba ọba tó ṣe wí pé tó bá gba túbọ̀ àwọn ànábì ọlọ́run tán tán bá ra dẹ́ṣẹ̀ kékeré tí wọ́n dá yẹn yóò tún wá jẹ́ kí ipò wọn ó tún wá ga sí i lọ́dọ̀ rẹ̀ ni. so ló fi jẹ́ pé ọlọ́run àgbàtúbà rẹ̀ wá àdá wà àdá àdá tó wà bẹ́ẹ̀ ni pé àwọn ọlọ́run ọba wa tún wá gbé ipò rẹ̀ ga sí i àtúnjẹ́ kí ipò rẹ̀ ó tún ṣe kíni ó kó ga sí lọ́dọ̀ àwọn ọlọ́run ló fi jẹ́ pé a ti máa ń ṣàlàyé fún wa pé tá a bá ń sọ̀rọ̀ nípa ìdáyà ìtọ́sọ́nà ìtọ́sọ́nà sọ ìtọ́sọ́nà ọ̀nà tó pín sí ọ̀nà mẹ́rin ni ìtọ́sọ́nà kan wà tí èyí ti ọlọ́nkà fúnkálukú ní pẹ̀lú àánú rẹ̀ òní làákàtà ọlọ́nfẹ́ nìkọ̀ọ̀kan wa ìtọ́sọ́nà wà ló jẹ́ pé kọ́lọ́hún fọ̀nà mọ̀ọ́yàn eléyìí ò ní kò kèé ṣe pẹ̀lú làákàyè ẹni tó mọ́jú yẹn lọ islam ìtọ́sọ́nà islam ìtọ́sọ́nà tó wá jẹ́ lẹ́ẹ̀kẹta ni pé kéèyàn ọmọ lékún ní iman lórí pé tí mi náà bá jẹ́ lẹ́sẹ̀ ìjọba bá ti tọrọ túbá wájú ọlọ́run bàbá yìí ipò tó wà kó tó jẹ́ lẹ́sẹ̀ tó jẹ́ múmìnì ipò kan ló wà nígbà tó kọ́kọ́ jẹ́ múmìnì ó wá jẹ́ lẹ́sẹ̀ tó bá tọrọ túbá tán ó tún wá jùpọ̀ yẹn lọ lọ́dọ̀ ọlọ́run ló jẹ́ pé inú ọlọ́run bá máa ń dùn téèyàn bá tọrọ túbá wájú rẹ̀ téèyàn bá ń dẹ́ṣẹ̀ kan tó bá fẹsẹ̀ yẹn lẹ̀ ipò rẹ tó ti gbá ayé ọlọ́run sí ni pẹ̀lú bó ló fẹsẹ̀ yẹn lẹ̀ sọ̀rọ̀ bí ẹgbẹ́ àwọn ẹbí ọlọ́run náà bá fi kankan tọ́wọ́n tó máa tọrọ tó máa wájú ọlọ́run ipò wọn sì máa di tí ọmọ ìjà sí. so kéèyàn ó fi ẹ̀ṣẹ̀ téèyàn bá ń ṣẹ̀ kéèyàn ó máa fi ilẹ̀ òun ló ti ń da púpọ̀ jù ìmọ̀ ẹjẹ́ kéèyàn ó máa ní gíga sí ló jẹ́ pé nínú ìdáyà tó wà yàtọ̀ sí ti làákàyè yàtọ̀ sí pé gbọ́dọ̀ ó ní mùsùlùmí ìtọ́sọ́nà tó tún tẹ̀lé ni pé kí èèyàn máa wá máa lékún sí i kọ́ máa ní ipò sí níwájú ọlọ́run ẹni wọn ọlọ́run sì wọ́n fún ìdáyẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ni pé kéèyàn mọ̀nà dínú àlìjánná so ẹni wọn bá sàlárọ̀ kan fún tí yóò bá ní gbogbo tí yóò bá ti lẹ́lẹ́kejì kò ní kò wúlò fún ẹ bá ní ẹlẹ́ẹ̀kejì náà kó máa gbìyànjú pé kó òun máa ní ẹlẹ́ẹ̀kẹta yẹn ló fi ń dá púpọ̀ jù torí pé òun olóòfin jẹ́ alálìjánná so olóòfin jẹ́ ní àlìjánná olóòfin lẹ́tọ̀ọ́ sí ipò ẹlẹ́ẹ̀kejì la fi lẹ́tọ̀ọ́ sí ìmọ̀nàdínú àlìjánná ṣùgbọ́n àgọ́ ni ṣùgbọ́n wọn ò sì ní mọ̀nàdínú àlìjánná wọn kọ́ mọ̀nà lọ́nu náà kí wọ́n tó lọ́nu àlìjánná kọ́ lọ́mọ sì tó wa bẹ́ẹ̀ so lọ́dọ̀ wa bẹ́ẹ̀ ọlọ́run ọba wàhádà ọlọ́run wa gbé ipò ádámà ọlọ́run tó wa gbé ipò rẹ̀ ga sí i ọlọ́run wa gbé ipò rẹ̀ ga sí i bí tí wọ́n ti fáwọn ànábì ọlọ́run nìyẹn náà nù ọ̀rọ̀ ni kọ́ọ̀lá bítọ̀ mí ni àjẹ̀mí à ọlọ́run wa sọ fún ádámà wípé ìbítọ̀ mí ni àjẹ̀mí à ẹ̀yin méjèèjì ẹ sọ̀kalẹ̀ kúrò nínú àlìjánná lápapọ̀ ẹ̀rí àwọn afáàtúnjá fún tẹ̀síìrì wọ́n wá máa mú ìtumọ̀ wá pé àwọn wo lọ́lọ́wọ́n bá ń bá wí níbẹ̀ àwọn kan sọ wípé ẹ ádámà ni àti ṣèitọ́ọ̀nù báwọn méjèèjì bàtẹ́pẹ́ ádámà nìkan lọ́wọ́ bá ń mú bọ̀ wá látòkè ṣùgbọ́n ẹ̀ẹ́rí ò sọ pé fún wa bẹ́ẹ̀ a ṣàlàyé fún wa nínú súrà tá a kà lánàá wípé ọlọ́run ọba ti sọ fún èṣù wípé kí ni ó èbèt sọ̀kalẹ̀. So òun yẹn ọlọ́run tún ní rìpíìtì àṣẹ padà fún mọ́ láéláé ọlọ́run ti gbé ní òtítọ́ pé kó sọ̀kalẹ̀ àṣẹ kan ni kó sọ̀kalẹ̀ so àṣẹ tí ń bẹ ń bí yìí yóò máa jẹ́ àṣẹ tí ń lọ sọ́dọ̀ ádámà tójú ọlọ́run bá tún padà lò lókè fèfà ákàlà mímí a ó padà lo àwọn méjèèjì pọ̀ níbi fà ákàlà mímí a àyà tó ń lò bẹ́ẹ̀ kí ni o ó ṣàlàyé rẹ̀ pé fà ákàlà mímí ó tún lo àwọn eh, nǹkan méjì méjì méjì fún wọn so àwọn méjì ni pé ìbítọ̀ mìíràn àwọn afáwọn òbí tó bá wá di ìbítù torí pé ní àwọn súra míì bí suwátò bakọ́rọ̀ bí suwátò àárọ̀ gbogbo àwọn abẹ yẹn a máa rí ìbítù níbẹ̀ wọ́n wá ní bóòlù àti fẹ́ túmọ̀ gbólóhùn ìbítù ọlọ́run ọba ó lù bẹ́ẹ̀ láti ṣàlàyé pé ádámà àwọn nǹkan kan bẹ nínú ara ádámà tó jẹ́ àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ èyí tó jẹ́ wípé gbogbo wa wà nínú ìbàdí rẹ̀ ló fi jẹ́ pé Musa fi ń sọ fún pé òun ló kó gbogbo wa jáde kúrò nínú àlìjánná so látara bẹ́ẹ̀ gbogbo wa náà lájọ wà ń bẹ́ẹ̀ gbogbo alájọ sọ̀kalẹ̀ kú bẹ́ẹ̀ lọ́ba bí ló kí ni o ìbítú tó bá lo ìbítú kò síṣẹ́ ìtọ́nù bẹ́ẹ̀ rárá amúrù tiẹ̀ ẹ̀yọkàn so tó bá lo ìbítọ̀ ó ti lọ rìfá àbá ádámà àti kíni ọ àti Hawa so àwọn méjèèjì tó bá ti kú láti jẹun àwọn náà ti kú mbẹ náà nìyẹn tó bá wá ní ìbítù ó ti wá lọ lo gbogbo wà pátáyáyá so eléyìí ni tẹ̀síìrì tí ó fojú hàn ní àyè náà so kọ́lá bítọ̀ mi ni àjẹmí à. ọlọ́run ẹ̀yin méjèèjì ẹ máa sọ̀kalẹ̀ kúrò nínú ọgbà àlìjánná tí ó dẹ̀ máa jẹ́ ìsọ̀kalẹ̀ pé ẹnìkan kọ́ ni ó sọ̀kalẹ̀ o ẹ̀yin méjèèjì ni sọ gbogbo rẹ̀ ní ti ń bẹ lára yín náà yóò wà pẹ̀lú ẹ sọ̀kalẹ̀ náà. so bàdúkùn lè bá àdín ọlọ́wà apá kan yín. yóò máa jẹ́ àdúwọ́n lè bá àdìn apá kan yín yóò máa jẹ́ àdúwọ́n lè bá àgbẹ̀dẹ̀ gbọ́ àwọn àwọn tí wọ́n ti túmọ̀ rẹ̀ pé èṣù àti ádámù lọ́wọ́ ni kò sọ̀kalẹ̀ ìtumọ̀ tiwọn àwọn ti gbà yí pé èṣù àti àwọn ọmọ ènìyàn láàjọ máa jẹ́ ẹni tí yóò máa wá máa jẹ́ ẹ̀já jọ máa jẹ́ ọ̀tá fúnra wa ṣùgbọ́n tẹ̀síìrì tó dáa níbí náà ni pé ọmọ èèyàn náà lọ́wọ́ bá ń rìn fa àlọ́bá torí pé àyà tí ń bọ̀ lẹ́yìn ni pé fàyí máa yà àti yánnakùn mí nù. torí pé ọlọ́run ọba ní ó bọ̀ wá báyìí tó bá wá dé wá báyìí àyà yẹn ń bọ̀ wá pé ọlọ́run ọba máa rán òjíṣẹ́ wa yóò rán ìwé wa wá báyìí ṣètọ́nù dẹ̀ ni òun ò nídìí òjíṣẹ́ mọ́ òun ò nídìí ìwé mọ́ ọlọ́run ti parí àlámọ̀rí títí ẹ̀ sọ èèyàn wa lè máa sọ wípé kí wọ́n máa sọ wípé ṣé tó bá wu ọlọ́run kí èso padà di ẹni tí wọ́n gbé ń tẹ̀lé tọ́lọ́run kọ ṣé kò lè wu ọlọ́run bẹ́ẹ̀ ni a sọ fún pé kò lè wu ọlọ́run bẹ́ẹ̀ so ọ̀dọ́ gbọ́dọ̀ àwọn bá ti parí ẹ̀ ètò ni ọlọ́run ti parí ẹ̀ ní títí ẹ̀ so látara bẹ́ẹ̀ ọlọ́run lè ẹsẹ̀ máa rán òjíṣẹ́ gbígbọ́ lọ máa jíṣẹ́ fún ṣètọ́nù mọ́ so àwọn atọ́jọ́ mẹ́yẹn náà ní kí ni gbogbo tí bẹ́ńbì àwọn atọ́jọ́ mẹ́yẹn ní rí fún àlọ́ bá ló fi jẹ́ pé àwọn ọmọ ènìyàn lọ́lọ́run sọ pé kí ni ọ bá dùn kán lè bá apá kan yín yóò máa jẹ́ ọ̀tá fún apá kan ètò àtọ̀dọ̀ ọlọ́run ni tọ́lọ́wọ́n ọba ti ṣètò rẹ̀ lẹ́ẹ̀lẹ́ pé a máa jẹ́ ọ̀tá ara wa so kọ́lọ́nkán mọ̀ ṣe àwa lẹ́ni tí ó máa ṣọ̀tá àwọn èèyàn ni so ọlọ́run gbé àwọn ànábí ọlọ́run ọba kalẹ̀ ọlọ́run ní likuli nàbí jin àdúgbò gbogbo àwọn ànábí ọlọ́run láàmú ọ̀tá tí ó wà fún wọn àwọn àwọn èèyàn dáadáa nìyẹn o iṣẹ́ dáadáa ni wọ́n gbé dání o òdodo ni wọ́n gbé dání o ọlọ́run ló rán wọn o. àwọn tí wọ́n àwọn èèyàn pé a máa rí àmì ọlọ́run ọba lára wọn a máa rí àmì ọlọ́run ọba ní ara wọn ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ náà tá à ń rí àmì ọlọ́run ọba ní ara wọn ọlọ́run tí wọ́n á yàn kàtí wọn sọ pé màá máa màá máa sọ ìṣesí mi tí ìfini ní ọ̀tá kò ṣeé ṣe kò sí bó ti fẹ́ sọ tó ó ní wọn náà ni. ṣé kéèyàn kan máa dààmú kiri pé ọ̀tá àwọn o ní tó ń gbà àwọn yẹn tó fẹ́ pa àwọn yẹn lórílẹ̀ ayé lónìí nù ìtí wàhálà ìtọ́lọ́ ti parí bẹ́ẹ̀ tẹ́nìkan wá lórí òkè tó wá ní ọ̀tá àwọn ẹnìkan kíkàn dààmú ara rẹ̀ lásán ni tó wá ní òwò ṣàìsùn látàlẹ́ sílẹ̀ fi mọ́ ọ̀tá àwọn ìtọ́lọ́ ti yàn tì ọ́ látọ̀run tó o fi kú o ti máa nínú ó dà kó o ṣàdúrà kó o fẹ́ kú so <laughs> so òkè rárá máa èèyàn máa ní dààmú ara rẹ̀ rárá ìjọba bá ní o máa ṣe òun ló máa ṣe ìjọba ọba ò bá ní kó o ṣe o gbọ́dọ̀ máa ṣe ọkàn dààmú ara rẹ ni so lọ́gbàrá bẹ́ẹ̀ ọlọ́run ọba ti ní báàdùkún lè báàdín àdúgbò. ètò ọlọ́run ni pé kí apá kan máa jọ́ ta fapá kan. kódà ọlọ́run ọba ibi tó tún tóbi dé ọlọ́run ọba tún ní wípé ẹ rí o nínú àwọn ọmọ àtàwọn àyàwó yín ẹ sì tún máa rí kí ni àdúgbò ńlá kù ọlọ́run ẹ sì tún máa rọ́ta ń sì rí ọ̀tá ní ẹgbẹ́ yẹn àwọn tí wọ́n súnmọ́ èèyàn jù nìyẹn ọlọ́run fi mú ọmọ àmọ́ súnmọ́ èèyàn nítorí pé súnmọ́ èèyàn ó lágbára tẹ́yẹ́yẹ́ tọ́wọ́ bá ti wá mọ́ ọdẹ wípé ẹ̀tọ́ wá jìnnà sí wàá níjọ́ta rẹ̀ so omi pé àmọ́ ní ọ̀tá so ìta àwa máa ń ṣe òṣìṣẹ́ ọlọ́run bá sọ fún ọ pé ṣe àdìkárù ní àárọ̀ àdìkárù ló ṣe láàárọ̀ òun ló ṣe nírọ̀lẹ́ ìmọ̀ ọ̀rán tí ọlọ́run ọba àárọ̀ ti wà ìmọ̀ ọ̀rán tí ọlọ́run ọba nírọ̀lẹ́ ó ti wà tó o bá wá lágbára rárá tó yẹ pé o tiẹ̀ lè máa ka èyí tó pọ̀ jù rárá tó o bá ti jí láàárọ̀ ka ayatu kùrìsì tó bá ti jí láàárọ̀ ka ayatu kùrìsì ka mẹ́ta ka kúlù aláwọ̀ mẹ́ta kúlù ọjọ́ fúlákì mẹ́ta kúlù ọjọ́ bí nọ́ọ̀sì mẹ́ta tó bá ti ka àwọn àyà mẹ́rẹ̀ẹ̀rin yìí mẹ́ta mẹ́ta tó bá tún dìrọ̀lẹ́ tún lọ kà lẹ́yìn asiri náà bẹ́ẹ̀ ọlọ́wọ́n máa dáàbò bọ́ orí nìkan máa dààmú kọ́ wá sọ pé ariwo kan lọ́lọ́ máa pa lórí òkè kan omi kan ló gbé lọ bì kan ọṣẹ kan ni wọ́n ní ọwọ́ á gbà kínní kan ni wọ́n ní kọ́ wá sí kínní kan ni wọ́n ní kọ́ wá ṣe gbogbo eléyìí ò ní ìtumọ̀ kankan so yín tí ọlọ́run ọba gbé fún wa yìí Kùránì yìí tó tóbi ní tẹ́tẹ́ àwa náà lè dì mọ́ tó ti wúlò fún yàn tí ò sí èméjì mẹ́ so gbogbo ẹni tó bá yẹ pé ẹni tó bá yẹ ń lóògùn

ẹ̀sẹ̀ ńlá ni ó tún máa jẹ́ fún mùsùlùmí pé ó ń ṣẹlẹ̀ sí ẹ̀sẹ̀ ńlá ni ó tún jẹ́ fún ṣùgbọ́n téèyàn bá ti gbọ́lé ayé èyí èyí ó máa dààmú káàkiri ni ṣé méjì á káàkiri so gbogbo ohun tí ó tó wa pátá yẹn ó ti wà ní Al-Qur'an so lọ́dọ̀ bá fi ń ṣàlàyé fún wa nínú àyà tí à ń kà yìí. ọlọ́run ní a wà láyé yìí bá dùn kọ́ńlé bá dín àdúgbò apá kan máa jọ́ta fapá kan ni tọ́wọ́ bá sì yẹn ẹnìkan tó súnmọ́ èèyàn lọ́ta sí ó mọ̀ ṣàdúrà ni pé kọ́lọ́ ọbọ̀ ọbọ̀ yí ọkàn rẹ̀ padà kọ́lọ́ yí ọkàn rẹ̀ padà ó mọ̀ ṣàdúrà rẹ̀ bẹ́ẹ̀ so kọ́lọ́ yí ọkàn rẹ̀ padà òun náà ni ó ṣe kí ni òun náà ni yóò máa ni yóò máa ṣe ní àdúrà so ọmọ ṣàdúrà àwọn àdúrà tó bá tó bá ti ń sẹ àwọn àdúrà tá a sọ yìí ọlọ́run máa dáàbò bọ́ kọ́lọ́run kọ́lọ́hún dẹ̀ jẹ́ pé àwọn ọ̀tá náà kọ́lọ́hún yí wọn lọ́kàn padà so ọlọ́run dẹ̀ máa ń yí ọ̀tá èèyàn lọ́kàn padà ńgbà míì yóò sì padà di kíni o yóò sì padà wá di ọ̀rẹ́ èèyàn pé ọ̀rọ̀ wá pé èèyàn lè jọ́ téèyàn lónìí tí sì padà dọ̀rẹ́ èèyàn lọ́la nam fàìmà ya ti yàn nàkùn. fàìmà ya ti yàn nàkùn. fàìmà ya ti yàn nàkùn mímì wúdà. ọlọ́run wa ní ìmọ̀ mọ́tò wa mẹ́ẹ̀ za ni ọlọ́run ní ìyá ti ìyá tó bá wá bá yín ìhun ni pé tí ti ìyá nàkún bá mọ̀ pé dandan ni máa wá bá yín tó bá wá bá yín ọba wúdàn ìhun tí ó máa jẹ́ kẹ́ ẹ mọ̀nà kí wọ́n á ní nǹkan òun náà ni ìwé tọ́lọ́wọ́n bó máa fi ránṣẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn tọ́lọ́wọ́n bó máa gbé dìde lójíṣẹ́ láàrin ìta àfi máa jẹ́ pé húdà àtọ̀dọ̀ ọlọ́run nìyẹn ọlọ́run bó yẹn nìkan tí ó jójíṣẹ́ ọlọ́run ọba ó dẹ̀ mú ìwé wa. tí ó tó wá lò táàní ní sí nǹkan mí lẹ́yìn rẹ̀ so látara bẹ́ẹ̀ òun ló fi jẹ́ wípé àwọn ànábí ọlọ́run tí wọ́n bá tún kúrò lórílẹ̀ ayé ọlọ́run ní kí àwọn kan ó sọ̀síìdì wọn òun náà ni àwọn tí wọ́n máa jẹ́ àlè ulama àwọn àfáà àwọn náà wàá máa ṣàlàyé nǹkan tí àwọn ànábí ọlọ́run ọba yẹn ń ṣàlàyé fáwọn èèyàn so ọlọ́run tí ó bá wá wá bá yín. فإما يأتينكم مني هدى ọlọ́ni tó bá wá gbà yín mímí látọ̀dọ̀ mi ọlọ́run ọba húdà ìyìn tí yóò jẹ́ kẹ́ ẹ lè mọ̀nà tí yóò jẹ́ kẹ́ ẹ lè démi ọlọ́run ọba mà tí ń ṣe ìwé àti ìránṣẹ́ mi ọlọ́ni famani tábà. famani tábà. famani tábà húdà yóò bá la yàtọ̀ ìwọ̀n náà ọlọ́ni famani taba àhùdáyà ọlọ́ni ẹnikẹ́ni tó bá wá tẹ̀lé ìmọ̀nà mi tó gbọ́ ọlọ́run ọba ti gbé kalẹ̀ wípé tá a bá padà wá máa jẹ́ ní àlìjánná a ṣe wàhálà ká tó wọbẹ̀ yín ádámù ká tó wọbẹ̀ yín sọ gbogbo nǹkan ọlọ́run bó fi tẹ́sítì wa ká tó wọbẹ̀ yín ọlọ́ni tá a bá ti wá wá jẹ́ pé a tún wá mú àwọn ọ̀rọ̀ ńláńlá wá tó jẹ́ pé a máa sọ pé eléyìí ni kó o ṣe eléyìí ni kó o má ṣe ẹni tó bá wá tẹ̀lé tó gbà níta ni ó ṣe tó ṣe níta ni ó má ṣe tó fi í lẹ̀ ọlọ́ni kí ni ọ. fàlà ọlọ́ni fàlà ayẹ̀dínlù wàlà ayẹ̀ṣkọ́ fìdúnìyà wàlẹ̀ àkìrọ̀ ọlọ́ni fàlàyé dìlù ọlọ́ni irú ẹni bẹ́ẹ̀ kò ní í jẹ́ ẹni àánú láyé bẹ́ẹ̀ náà dẹ̀ ni wàlàyé ṣkọ̀ kò ní í jẹ́ tí ó máa dààmú kiri láyé ẹni náà wọ́n so ẹni gbẹ́ náà bá ti gbá dààmú wáyé kí ni ó máa ṣe káàkiri yóò máa dààmú nìyí bí ti ń kó lórí òkè kan ni ó máa bọ́ bomi bí ti sí gbẹ́rẹ́ kan ni ó máa bọ́ sí gbẹ́rẹ́ mi dídí yóò tún máa lọ káàkiri ti ẹnu tí wọ́n máa wọ wàhálà káàkiri gbólóhùn tí wọ́n bá fún yóò ní àkó tó òun láti ìkùrìsí lọ́wọ́ àjókòtì nítorí wọ́n sọ ti ẹnu so irú ẹni bẹ́ẹ̀ òun ni ó máa jẹ́ ni àánú òun ni ó máa jẹ́ tí ó máa dààmú káàkiri bí ó ti dààmú láyé nìyẹn so bẹ́ẹ̀ náà ni tó bá tó wá di jọ́ gbéǹde alikiyama so yẹ̀dínlù àǹtọ̀rí kìlìjánà kò ní mọ̀nà àlìjánà ṣùgbọ́n ẹni bá jẹ́ mùsùlùmí fàlà yẹ̀dínlù àǹtọ̀rí kìlìjánà owó ò ní sínú àlìjánà yóò mọ̀nà àlìjánà ìdáyà tó gbẹ̀yìn nu yóò mọ̀nà àlìjánà so eléyìí díẹ̀ ẹni bá tí yóò bá ti tẹ̀lé tí lọ́nba mú wa ṣùgbọ́n àti máa gbọ́ yín bẹ́ẹ̀ mọ̀ fún mọ̀lẹ́mù tí o bá ti tẹ̀lé yẹ̀dí lù wáyé ṣùkọ̀ sọ irú ẹni bẹ́ẹ̀ yóò máa di ẹni tó ṣe yí pé yóò sọnù láyé yóò sì dààmú láyé tí ò ní sí èméjì bẹ́ẹ̀ tó bá dúdú dé ògbéǹde àlìkìyàmọ̀ yóò sọnù kò ní mọ̀nà àlìjẹ́nà inú iná ni ó lọ sòfàyẹ́ ṣùkọ́ yóò wà rí ìnira ìdààmú wàhálà inú iná yóò tún jẹ́ ń bẹ̀ so ọlọ́run bá ń ṣàlàyé fún wa ìpè ṣùgbọ́n àwọn tá a bá wá tẹ̀lé lánàá yìí tá à ń tẹ̀lé tọ́lọ́wọ́ bá ń sọ fún wa tá à ń gbìyànjú àti lò bá a ti lágbára mọ́ a ní sọnù a sì ní máa dààmú láyé fọ́tàlì kìámọ́ náà a ní tàṣe inú náà bẹ́ẹ̀ náà la sì ní rí ìdààmú inú náà so kọ́lọ́wọ́ bá kó sí bẹ́ẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́mọdé àtàṣe inú náà ọlọ́mọdé àárí ìdààmú inú náà ẹ̀ àwọn kan ó rí ìdààmú inú náà kó tó jẹ́ ní àlìjẹ́ náà ọlọ́mọdé káwọ́ jẹ́ kankan náà

ọlọ́run wa mọ̀ ní àárọ̀dọ̀ àǹdíkìrì ọlọ́run ní ẹni tó bá wá sọ pé iṣẹ́ díkìrì kùránì tí mo gbé lẹ̀lẹ̀ àti wọn pé kùránì náà ní jẹ́ díkìrù ànábì sì ń jẹ́ kí ni ó díkìrù kùránì ń jẹ́ ùdá ànábì náà ń jẹ́ kí ni ó ùdá ó sábì dẹ̀ sẹ́wọ̀n méjì ọlọ́run kọ́ lo ùdá lókè ẹ̀yẹ́ ní sìn báyìí torí pé ìtọ́lọ́wọ́ fẹ́ lò ní pé ùdá ó ní fàmánì ùdá ẹ̀fẹ́ gbọ́dọ̀ máa pè àwọn eléyìí wọ́n tẹ̀lé ùdá olódù ùdá mẹ́rin àwọn eléyìí díkìrì wọn létí ni wọn ò tẹ̀lé ìrántí yẹn ẹni tó bá wá seriko kúrò níbi díkìrì ó sẹ́rí kúrò níbi kùránì mi ó kúrò kí ni ìránṣẹ́ mi táwọn òṣìṣẹ́ ọlọ́run bò bá sí láyé mọ́ àwọn àáfàá tí ni ọlọ́run tí wọ́n ń sọ̀rọ̀ dáadáa so ọlọ́ni kí ni ó ṣẹlẹ̀ sírú ẹni bẹ́ẹ̀. ọlọ́ni fa ìnàlá ùmà ìṣàtàn dọ́ǹkà ọlọ́ni ilé ayé tó ń tì máa gbé mà ìṣàtàn dọ́ǹkà ọlọ́ni ìṣẹ̀mí tí ó lò láyé ìṣẹ̀mí tí ó fún papá ni ìṣẹ̀mí tí ó fún papá ni ó lè lówó lọ́wọ́ ń bẹ́ẹ̀ ó lè lọ́lá ń bẹ ó lè ní nǹkan bẹ ṣùgbọ́n sẹ́mi yẹn ìsẹ̀mi yóò fún wọn fani tẹ́lẹ̀ bá ṣe mùsùlùmí ìdí ọmọ làákàyè rẹ̀ ibi tí ọmọ ìdí ọ̀rọ̀ ọmọ ẹsẹ̀ tí òun lò ní yóò sì lo táìmù ẹ̀sìn gbogbo ẹ̀gbogbo ohun tí ó lo táìmù ẹ̀sìn gbogbo ohun tí òun lò pàtà yẹn yẹn yóò lo táìmù ẹ̀sìn ṣùgbọ́n mùsùlùmí yóò lo táìmù ẹ̀sìn ibi tó dáa yóò ka Kùránì yóò kírun yóò gbààwẹ̀ yóò ṣe àwọn kẹtọ́ ṣe so ma in ṣatan dọ́nka. ọlọ́run im máa lọ bóun enjoy ẹgbẹ́ kankan ni tó bóun enjoy ohun ẹgbẹ́ kò enjoy ìnira àgbèsè ayé ní gbé so ọlọ́run ọba ń kó máa tó pé tó wà níbẹ̀ òun ti jẹ́ mọ́sídàrí mọ́sídàrí bá sì ti wà ni kò so yóò yà dúró ọkùnrin tó wà náà ní fún gbogbo nǹkan ọlọ́run fa máa ọlọ́run ní fàyín nàláwù mà yìí ṣàtàndọ́ǹkà ọlọ́run ní ìgbésí ayé tí ó gbé láyé dọ́ǹkà ni àwọn àfáàrùn tẹ̀sí ọ̀nà mẹ́ta àwọn tún sí ìgbésí ayé tí ó gbé láyé dọ́ǹkà ni ìgbésí ayé tí ó gbé ní gbangba àtàlìkì àmọ́ ìnira náà ni yóò fún kankan ni. so ìgbésí ayé tí ó gbé nù sàárè ìnira ni ìgbésí ayé gẹ́gẹ́ ẹlẹ́gẹ́rẹ́gẹ́ tó wà tínú ná gẹgẹ náà ìnira ni ṣùgbọ́n ọlọ́run kan sọ ìgbésí ayé tó kọ́kọ́ tẹ̀léra wọn náà ìgbésí ayé tayé àti inú sàárè ọlọ́run kan sọ ń bíbí ọlọ́run ní fàyínàlá ọmọ yìí ní ó wà fún ọ náà ní èyí tí ó máa fún kankan látinú fíìlì dọ́nùkà òun náà ni pé kí nǹkan ó dọ́ọ̀kọ̀ kó fún kankan ọlọ́ni ìsẹ̀mí tí ó máa fún kankan òní ó wà fún náà. wàhálà ìṣòro yàwó báyọ̀ kí yàrá bá ti àhàlà. ọlọ́ni wàhálà ṣòro yàwó mọ̀lìkì yàmà ti àmà ọlọ́ni tó bá wá dijọ́ gbéǹde àlìkìyàmà. ọlọ́run nígbà tí a bá fẹ́ gbé dìde ọlọ́run ní afọ́jú òun náà láwà gbé dìde níjọ́ gbé so afọ́jú mo tẹ̀ pé orí àyà yìí òun náà ni a ti máa dúró alimọ́lẹ̀ ìsàlàyé ẹ̀tàn tán ní òní torí pé ọjọ́ ti lọ ọlọ́run bá máa gbé ní afọ́jú so ìgbà tó wà láyé ámàlì kọ́líbì ni ámàlì kọ́líbì. ẹni tọ́kàn rẹ̀ fọ́ ni so ọlọ́run bá ní ẹni tójú ẹ̀ bá fọ́ ẹ má pè ní àfọ́jú so ìnáma tá a máa kùlù alẹ́ tí fi sòdò ọlọ́run ní ntí máa fọ́ tí ò dà òun náà ní ọkàn ọlọ́run ní làtàmà alẹ́ àbísọ́ọ̀rù ọlọ́run ní ojú òkì í fọ́. wàhálà látàmà lẹ́yìn ọlọ́run ní ojú kèé fọ́ ojú èé fọ́ torí pé ẹni tó gbé ẹ̀ bá fọ́ yóò lò gbèsè ayé tí ó sì dá àìmọye àwọn àfa ńlá ńlá ńlá ńlá ńlá lójú wọn fọ́ tí wọ́n sì lò gbèsè ayé ńlá tí wọ́n dẹ̀ di àfa àgbà lórílẹ̀ ìwé ayé so wọ́n dẹ̀ di èèyàn dáadáa lórílẹ̀ ayé so fífọ́ lójú ò sọ yí pé kéèyàn ọmọ náà ṣe kí ni o ẹ̀ẹ́dọ́kàn rẹ̀ fọ́ láyé òun ni tó yẹ pé nǹkan burúkú ló bá a so walakin ta'mal qulubu ọlọ́run ọkàn allati fi sudur tí ń bẹ nínú gbáyọ̀ ọmọ ènìyàn òun ni máa fọ́ òun ló burú jù pé kọ́ so nítorí wípé ẹni tó wáá jẹ́ kèfèrí ó jẹ́ ẹni tó ṣe wípé ọlọ́run jẹ́ kó rí àwọn àmì rẹ̀ báyìí ó fojú rí báyìí téèyàn bá dẹ̀ ti fojú rí nǹkan ó yẹ kó fi ọkàn rò pẹ̀lú ẹ̀ kò wá fi ọkàn sí ó wò ó kò ká sí àwọn ọmọ wa àwọn mùsùlùmí ẹnìkan sọ pé lánàá ó ní pé ah, ẹni tí ní kó òun ṣe ẹ̀sìn Islam gangan ni ẹ̀sìn ó ní òun mọ̀ àwọn ilé gangan rí àwọn ní ń ṣẹ̀sìn so àwọn ní ń ṣẹ̀sìn tó gbé láwọn mùsùlùmí ọba ṣẹ̀sìn tiwa èyí ti pé àlọ́ tọrọ pé afẹ́ lọ tọrọ àdúrà kọ́ là ń àlọ́ tọrọ àdúrà ìtọ́lọ́wọ́ bá ní a ṣe ń bẹ̀ látòkè tóbi délẹ̀ láàṣẹ sọ nígbà bá parí ẹ̀yin bá fẹ́ tọrọ nǹkan ìdíwájú tọrọ kó bẹ́ẹ̀ so kìí sí ẹ̀sìn gẹ́gẹ́ là ń sìn ó sì ní táìmù tọ́lọ́ ní ká sìn ọlọ́run sì á ní kó o sìn ohun tí ò níbi táìmù sí tọ́wọ́ àmọ́ mú táìmù tiẹ̀ fún ara rẹ bọ́ọ̀lù ọ̀gbìn kéèyàn sí òun kọ̀ á níbi táìmù sí àmọ́ mú táìmù tiẹ̀ fún ara rẹ ẹ ìwọ́n ló fẹ́ ṣe nǹkan kó ní ìgbàdàn àwọn kálukú ni ó wá o ọ sọ pé táìmù tó fẹ́ bẹ̀rẹ̀ ní táìmù tí ó ti yóò parí nìyí ẹ kí agbádùgbò kan máa mú tiẹ̀ ẹlòmíràn àárọ̀ ni ẹlòmíràn ìrọ̀lẹ́ ni kìíní kan ara kì í sọ lọ́hùn. yóò fi bẹ́ẹ̀ ti sìn yóò ṣàlàyé ìtẹ́ńpẹ̀lẹ̀ sínú so bẹ́ẹ̀ yóò ti sìn yóò ṣàlàyé so ó tó fún yàn láti kàn ti wo àmì lásán kó o máa rán mùsùlùmí tí ń kírun kó o máa rán mùsùlùmí tí ń ṣe àwọn gangan kó o máa rí wọn tí wọ́n ń ṣe ọ kó o máa mọ̀ wípé ìtọ́lọ́ ni kéèyàn ó ṣe gan-an lélẹ́yìn. ọ̀yẹ́ kí èèyàn mọ̀ so lọ́kàn wa ní rí gbogbo kinní yẹn ọwọ́ àṣẹ bí ìgbà tó yẹ kó wọn ò rí ọkàn so ọlọ́wọ́ aṣọ tó bá di so ojú gẹ́gẹ́ wà fọ́ ojú tó wà ní yọ wà tó bá di ọlọ́ni tá a bá ti ń gbé dìde báyìí níjọ́ gbéǹde àlìkìyámà ọlọ́ni ìgbé tá a máa gbé dìde àmọ́ ní àfọ́jú ni wọ́n jẹ́ ni wọ́n máa jẹ́ yọ́n máa wò pé bóun sì rí nàláyé yọ́n àti ẹ̀fẹ̀ máa sọ fọ́lọ́n pé bóun sì rí nàláyé so òun láyà tó tẹ̀lé. so lẹ́yìn ìgbà tó bá tún fẹ́ máa tó tún sọ lẹ́yìn òtán ọlọ́run ọgbó tún dọ́gbó ẹ̀ fún wọn kàn ká àyà ìfún abẹ náà láti máa tún dúró àyà nínú sọ́tún Quran seventeen àyà ninety seven so wọn kàn wà umuyan jahannam so ọlọ́run bá ń ṣàlàyé bẹ́ẹ̀ nínú Quran 17 àárín wa ni ó wá wà àyà òun náà ni ọlọ́run bá ti ń ṣàlàyé pé wa nahshuruhum yawmal qiyamati. wa nahshuruhum yawmal qiyamati ala wujuhihim. ọlọ́run a bá gbé wọn dìde tí a bá kọ́ gbé dìde níbí ni ọkọ̀ jáfọ́jú lẹ́yìn náà a sọ di pé pẹ̀lú ọ̀rọ̀ dúdú sọ pé ni àmọ́ kọ́ ló bá sọ̀rọ̀ yẹn tán ọlọ́wọ́ bá a mú ojú rẹ̀ ojú rẹ̀ gangan fèsì ẹ̀ báyìí a fi gbolẹ̀. wàhálà ìṣòro yàwó àyà yìí yẹn ni pé a fi fèsì rẹ̀ báyìí a fi gbolẹ̀ báyìí so ọlọ́wọ́ ni wọ́n jẹ́ ni gbogbo wọn. ọlọ́run lẹ́yìn wọn gbà bá ti wá ó fi fèsì wọn gboyè lẹ́tẹ́ pé gbogbo wọn wà máa jẹ́ afọ́jú. ọlọ́run ni wọn wà tún ní lè sọ̀rọ̀ mọ́. ọlọ́run etí wọn tó wá di ọlọ́run bá tó ti sí wọn nìyẹn ìpele kan nínú àlámọ̀rí àlìjánná ni ìpele kan ní àlámọ̀rí ìjọba ìdàlùkẹ́ àmọ́ nìyẹn tọ́lọ́pọ́lọ́ àwọn bóòdì kò ṣẹlẹ̀ sí àwọn tán jẹ́ àwọn kèfèrí ọlọ́pọ́lọ́ di pé màá wá hùm jà ànà kó tó wọnú. ọlọ́pọ́lọ́ di pé wọ́n wọnú náà já ànà mà ọlọ́ni bá ti ṣe wọ́n nìyẹn. àbọ̀ wa ṣàlàyé àyà ìfún wa ní ọ̀la dáadáa nípa bí wọ́n ti dìde láfọ́jú wọ́n tún yí padà kó bẹ́ẹ̀ kékeré wọ́n padà kó láfọ́jú wọ́n tún padà di ẹni tó ṣe pé yóò lè máa sọ̀rọ̀ so gbogbo ẹ̀ náà ni a máa ṣàlàyé ẹ̀ fún wa ní ọ̀la so ìtí agbọ́lọ́ ní kọ́lọ́njẹ́ kó ṣe wá ní àǹfààní kọ́lọ́njẹ́ kó wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa subhanaka wa bihamdi shadala ila ila ant astaghfiruka wa atubu ilayk.